أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى أهله وصحبه وسلم تسليما كثيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run a dẹ̀ tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam a bẹ Ọlọ́run ọba àlékè ọlá bí ayé ṣe ń dàrú tí àwọn students tí wọ́n ń dìdàkudà àwa wá ń gbìyànjú pé ká ṣètò ọlọ́run àpadà sí ibú ọlọ́run má jẹ́ ẹnì kọ̀ọ̀kan wa a rí pé tí a bá wo ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ èèyàn díẹ̀ ló fẹ́ ṣètò ọlọ́run nínú àwọn díẹ̀ tó tó wá fẹ́ ṣètò ọlọ́run ṣàìtọ́ọ̀nù ò tún fi wọ́n lọ́rùn lẹ̀ mo fẹ́ kájọ ká farabalẹ̀ gbọ́ ìwọ̀nba bíi àárín tó lè mọ́ ju wákàtí kan lọ tá a sì sọ̀rọ̀ tàbí kọ́mọ̀ tó bẹ́ẹ̀ àwọn cogent points àwọn important points òun ni mo fẹ́ focus lé lórí ìtàn ni ká fi sọ̀rọ̀ wọ́n ti sọ tọ́píìkì ẹ̀ fún wa ṣùgbọ́n tó pàtàkì jù ń bẹ gangan ni upbringing in Islam bó o ló ṣe yẹ kí mùsùlùmí kọ̀ọ̀kan kó ní rírè ẹ̀mí kó ní rírè ara kó máa dàgbàsókè nínú Islam wa yìí lábalẹ̀ ẹ̀kọ́ lábala tó ní í ṣe pẹ̀lẹ́kọ̀ọ́ bó o la ti fẹ́ dàgbàsókè lábala tó ní í ṣe pẹ̀lú jíjẹ́ni ọlọ́run bó o la ti fẹ́ dàgbàsókè àtàwọn nǹkan míì àtàwọn nǹkan míì tó tún jọ bó o láàṣẹ jẹ́ èèyàn gidi tó jẹ́ pé tó lọ́nà táwọn èèyàn ń gbà tán ọbríǹgì ọmọ àbí tán ń gbà ọbríǹgì ara wọn lónìí ó yàtọ̀ àwa fẹ́ wo islamic approach ojú wo ni islam fi wò ó jẹ́mọ́ àtẹ ẹ bá wò ó ọlọ́run sínú fólì ìbàdàn láwàá yìí téèyàn bá ti kọ́ wọ inú campus any campus ní nàìjíríà lónìí àwọn tẹ́ẹ̀fì màkà ti dénú campus ẹ kọ̀ rí àwọn obìnrin tí wọ́n sì gbáyà wọn lẹ̀ ìtọ́lọ̀ máa fi sí gbáyà obìnrin méjèèjì wọ́n yọ ọ̀tà báyìí wọ́n polówó ẹ̀ pé available for sale tàbí for advertisement ẹ kọ̀ ráwọn obìnrin kan náà tẹ́ pé igbáyà àwọn ọ̀fẹ́ ni wàláì tọ́já sí pé kéèyàn ò tó lè rí láàárọ̀ obìnrin nínú Islam. No nìka gbọ́dọ̀ wáyé nìka ìsìláàmù èdè ẹ̀sọ̀fẹ́ ìwọ obìnrin tó bá tara rẹ lọ́fẹ̀ẹ́ ìwọ ló wéèsì láìfù rẹ kọkùnrin ó tó lè ní access sí ọ yóò ti ní àwọn stages àwọn processes tí ó pass through ìlú máa ń fà tóbìnrin ṣe máa ń níyì inú Islam ní alẹ́ ẹjọ́ àkọ́kọ́ tọkọ rẹ̀ bá fẹ́ súnmọ́ wàláyà ti nínú àwọn ọmọ ìyá wa rí tọ́já sí wípé sister was still feeling like ah o sì fẹ́ fọ́kàn mi àfà a ti ṣe ní káyìn lónìí ha alhamdulillah àṣà àtidẹ́lẹ̀tọ̀ ara wa obìnrin tọ́jú olùbẹ̀rù ọlọ́run là ń sọ o kèé sọmi tó já sí pé wọ́n ti lora wọn ráàkì kó tó di pé wọ́n wọlé ó ti sẹ́rìṣì as aborted several times àwọn kan ló tírèèni ara wọn wọ́n ọbíríǹgì wọn lórí kéni o kan máa rìn òhò ṣùgbọ́n wọ́n lè túnra rẹ̀ dá pé àwọn pẹ́rẹ́ǹtì mi ọ̀nà tán gbà ọbíríǹgì mi ni pé kí n máa rìn òhò ṣùgbọ́n mi ò fẹ́ rí òhò mọ́ mo mọ̀ kánú àwọn sisters wa ní University of Ìlọrin nígbà tá a wà school sister yẹn wọlé pẹ̀lú sokoto pẹ̀lú mímọ́ sí òhò lẹ̀ ó graduate as nicobite wọ́n pọ̀ mo wá rántí méjì mẹ́ta mẹ́rin nù wọn ìkan nù wọn ní ìsìn ìkan nínú wọn a sì communicate recently orílẹ̀-èdè ìfẹ̀dákọ̀ country tó wà wà láì òun gangan fún rẹ̀ ó ti di multi not millionaire multimillionaire torí pé n tóun gangan ti ní property millions of naira ni àwọn tí ń sanwó fún lóṣù millions ló fi ń sanwó wọn ẹlẹ́yà sì ni tó ń bojú ó wọ yunú Ìlọrin pẹ̀lú pátá lásán ọ jáde pẹ̀lú nìkọ́ọ̀bù mo ti rí brọ́dà náà tọ́já sí pé ọwọ́ yìí Ìlọrin pẹ̀lú gáì pẹ̀lú irun lórí gíga tó dẹ̀ jáde pẹ̀lú àfẹ́ ẹni ọlọ́run ṣẹ́wárí gbà míì ìtí máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wa ni wípé tá a bá ń feel success or achievement a máa ń wò materially jẹ́mọ̀ kí la fi máa ń wò ṣùgbọ́n ọlọ́run máa ń ṣe méjèèjì fún yàn spiritually Allah will elevate you materially náà ọlọ́run tó fàánú rẹ ipa àwọn yòókù níláyé ìwọ náà ó ní wọ́n ń kọ́lé ìwọ náà ó kọ́lé wọ́n ń go mọ́tò ìwọ náà ó go mọ́tò wọ́n ń lọ ájì ìwọ náà ó lọ ájì wọ́n ń fẹ́yàwó kódà wọ́n fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin ìwọ náà ó fẹ́ gbogbo tó máa ń ṣe láyé ìwọ náà ó ṣe ìwọ òtún wá ní fòònù Islam kọ́lọ́n kó ṣe bẹ́ẹ̀ fẹ́mi àtìyín àtòrè ayé àtòrè ọ̀run kókó ogun ẹ̀kún fún wa ìyẹn ló wá fà á nínú tọ́píìkì wọ́n ti fún mi láwọn synopsis àwọn area àtúnfẹ́ ká kọ́fà yìí kẹ̀ sọmaráìsì àwọn nǹkan yẹn sẹ́ẹ̀rí lákọ̀ọ́kọ́ mò ń sọ fún mi àti yín Islamic upbringing òun ni the best upbringing téèyàn lè ní láyé ẹ̀ ẹbí wípé why because it is all encompassing mo fẹ́ bọ́ sínú tọ́pìkì báyìí tá a bá ń sọ̀rọ̀ islamic upbringing gbogbo nǹkan ló kó sínú ọwọ́ tí ò ní kó sínú òun ni godlessness islamic upbringing nǹkan ẹyọ kan tó máa takò ní pé má yẹ ni èṣù má yà kí ni o tó bá ti yọ ẹyọ kan kú o gbogbo ń tọ́ fẹ́ máa rò láyé ìsìláàmù kò sínú sáàtì yọ mélòó mi ní kọ́ yọ kúò kí mo ní ká yọ kúò jẹ́mọ̀ god kí ni o godlessness tọ́ ọba ti yọ wípé ìmọ̀tẹ̀lé lánàá èṣù ìmọ̀jẹni tí ó máa wo èṣù ìmọ̀jẹni tí ó máa bẹ́sù múlẹ̀ tọ́ ọba ti yọ yóò kúò ó fẹ́ lọ yunifásitì ìsìláàmù ọ̀tàkùn ó fẹ́ di professor islam ọ̀tako ó fẹ́ di eh, president country islam ọ̀tako ó fẹ́ di governor islam ọ̀tako ṣùgbọ́n gbogbo tó rí ó fẹ́ dà láyé gbé sábẹ́ alukur'an àti kíni o sunna ìyẹn ní ìṣèwà bẹ̀rẹ̀ tọ́píìkì tá a bá ń sọ̀rọ̀ pé ọ bringing nínú islam mò ń ṣe wáàsí fúnra mi àtẹ̀yìn ọmọ ìyá mi tẹ̀ ń jókòó yìí àwọn nǹkan tó kó sínú pọ̀ màá sọ bíi márùn sí mẹ́wàá àjọ wa máa wò díẹ̀ díẹ̀ jẹ́mọ́ sẹ́yìn máa bá mi lọ ẹja máa wò ó alákọ̀ọ́kọ́ tá bá ń sọ̀rọ̀ pé èmi o mo fẹ́ máa develop spiritually mo fẹ́ kí wọ́n bring me in Islamic way àwọn tó yẹ kásà kí ìsinmi mú kọ̀ọ̀kan yìí àáfàá alálàkọ̀ọ́kọ́ òun ni àlà alìsìlámíyà àsọ̀híà dẹ́mọ̀kílá alákọ̀ọ́kọ́ o alàkídátú alìsìlámíyàtú àsọ̀híà gbogbo ẹni tó bá fẹ́ máa dàgbàsókè nínú ẹ̀mí tó fẹ́ ríra rẹ̀ lẹ́ni tí ń develop tó jẹ́ pé upbringing rẹ̀ ìlànà tọ́lọ́ọ̀ ni kèé sí ìlànà èṣù nǹkan àkọ́kọ́ ni pé àdìsọ́kàn tó dáa ìgbàgbọ́ òdodo tó múnádóko ìmánì tó yanjú sẹ́rí ìmánì tí bá sọ̀rọ̀ ìmánì àkídà ń tó kó sínú pọ̀ òun ni ó jẹ́ gbà pé kùlù húwà lọ́wú ahad ọ̀kan ṣoṣo lọ́lọ́run òun ni ó jẹ́ gbàpọ̀ lọ́run lọ́dá sánmà àtìlẹ̀ òun ni ó jẹ́ gbàpọ̀ lọ́run ló lè pa yín ló lè jí yín ẹlòmíì bẹ̀rù ọmọ kóòtù jọ lọ́run ah Ndị bí nígbà tí wọ́n náà ti ọmọ kóòtù bá sọ ni ọmọ tẹ̀lé o tó bá ti takò sọ wọ́n pa ọ ni o ó ti rẹ̀ pé ọmọ kóòtù gan fún rẹ̀ wọ́n fún bẹ́ńjẹ́ òní tó kú ni ó ji ama pé Allahu ahadun mélòó lọ́lọ́run o ẹ̀yọ̀ kan ni ó lọ wà ní kọ̀rọ̀ pẹ̀lú boyfriend girlfriend kẹ́ máa romance ara yín kẹ́ ẹ máa kíìsì ara yín kẹ́ ẹ máa ṣe sìnà ìmánì ni ó jọmọ̀ ọlọ́run ṣe kí ni o ọlọ́run rí ọ ọ wà ń bẹ̀ rí ọ̀dẹ̀ ṣe kí ni o wọ́n sì ń bẹ̀ a ti rí ọmọ tọ́já sí wípé kò bẹ̀rù ọlọ́run bàbá rẹ̀ lọ bẹ̀rù ó sì dé sùkú ó sì yọjá ààbò lórí ọyọ kí ni lórí jẹ̀mọ́ ọ wá ń ṣe gáìkì àwọn tó wá mọ̀ wá pé dádì pé dádì lágbájá scarf ló ń lò kò lò jáàbù mọ́ o ìjọ mi ìgbà yọ scarf sọnù yóò sì igbá àyàlẹ̀ night party ní lọ báyìí o ètè ní ọmọ tọ́kì kámpọ́ọ̀sì o bàbá rẹ̀ òṣìṣẹ́ méjì ṣe méjì bàbá ò fún lára bàbá dẹ̀ wà àwọn tọ́kì bàbá yẹn bàbá ẹ bá ń ibi tí ọba wà bàbá yẹn dé ẹ bá ń yọ wà ní bàbá yẹn ò jẹ́ kó fura rárá bàbá yọ sí lójijì salamu alaikum my beautiful daughter daddy daddy ah, ilé ìbọn mi yọ kan ni ẹni no problem no problem how are you sẹ́ẹ̀ pé bàbá kò rí àtì why have you not used hijab why have you done why have you dressed in this way how are you my daughter how, how's your, how are your studies hope things are going on smoothly can you please follow me to my bed daddy daddy daddy sẹ́mọ̀ anxiety ṣe kí ni o kèwà wọ́n jẹ́ àwọn mọ̀lẹ́kà tí wọ́n jẹ́ ń yà o kèsì inú sàárẹ̀ o ó kẹ̀rí pé ah ní tí mò ń ṣe lójú dádì mi ní ìṣe ní kíni o ẹ̀yìn wọn ẹ lọ́wọ́ ọmọ yẹn àkídá rẹ̀ ló ní problem ok gbogbo ata àjókòó ní ìsìn èmi ò ní bàbá láyé mi ò ní ìyá láyé ẹlòmínú ilé mọ́ni méjèèjì olè mọ́ni lẹ́yọ kan tí dádì mi bá kú sọ́yẹ́ sí ìsìláàmù lẹ́ ṣé mò ń ṣe dádì mi ìgbà tánàbí àsálàm kú ṣèbá àmọ́ gbólóhùn tó nípa sallallahu alaihi wa tí Abubakar Siddiq ọdí aláǹtó sọ ó ní máa ń kánà yábùdù Muhammada fa iná Muhammada kọ̀dìmáta ẹni tó bá ń sin ànábì ànábì ti kú o wà máa ń kánà yábùdù lọ́à fa iná lọ́à hayon layamut ẹ lọ gbàpọ́lọ̀ ọba hayu ni ọba sẹ̀mí gbére ni láyàmútù abada ọlọ́run lè ṣe kí ni o kò lè sẹ́ẹ̀ sáwọn kẹfẹ́ tán àwọn mùtàdùn àwọn alùrídà kí náà ṣe wọ́n láwọn òsì ìsìláàmù mọ́ àwọn kan láwọn ọjọ́ sàkámọ́ àwọn kan láwọn ò ní kírun mọ́ Abubakar gbógun ti wọn ìwọ tí wọn náà bá ṣe ìsìláàmù torí dádì rẹ dádì rẹ òsì kámpọ́ọ̀sì báyìí o gbogbo ẹni tí bá ń tẹ fóònù lásìkò kan mọ̀ tẹ fóònù o ní tá à ń sọ ìpàtàkì o àfà ìwọ tó o bá ṣe ìsìláàmù torí mọ́mì rẹ mọ́mì rẹ òsì kí o wọn sì ń bí ìbáyìí wá ní ìmánì ní àkìdàtọ̀ àdìsọ́kàn òdodo tó fi mọ̀ pé ọlọ́run ọba fún rẹ̀ ọ̀ ń bẹ ní sánmà ọ̀kan ṣoṣo ni ṣùgbọ́n àhátọ̀ bí kúlì ṣe ń ilmọ̀ ìmọ̀ rẹ̀ rọ kiri ká gbogbo ààyè ibikíbi tó o bá wà ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa jẹ̀mọ́ àkìídà nìyẹn àkìídà ní ọ̀fà àtàwà kúlù alàlọ́ ìní òjì ò lè gbára lọ́lọ́run nínú táwọn student máa ń ṣe wọ́n máa ṣògùn oògùn káàkiri bá a fọmọ lójú àríran ọ̀yẹ̀là kọ̀kàwé bá a fọmọ lójú àríran ọ̀yẹ̀là ọfẹ́ kan gbá sàwà fóun wọ́n ti gbé wá fún ọtán ìmọ̀ rẹ̀ ní pọ́blẹ́mù ni ọ́ kàwé ni ó sì ṣàdúà ọwá ń wá oògùn àfẹ́ẹ̀rí kan kí inú fàtàwọn èèyàn ò ṣe gbára lọ́lọ́run tọ́já sí pé èèyàn náà ṣe kí ni ó èèyàn náà gbára lé ìmọ̀ nílò ní pọ́blẹ́mù ìwọ tá a fẹ́ sọ fún ọ pé ọ bíríngè tiẹ̀ in Islamic way ó mójútó kí ni jàmá o àkídà àdìsọ́kàn Islam tó lálàáfíà àwọn kan wá máa ń fọ̀rọ̀ àkídà ṣeré àwọn alákìdánú àwọn alákìdánú àkídà méjì ni alákìdà tó àkídà tá àkídà tó ń sọ̀híyá wà àkídà tó ń bá àfẹ́là àdìsọ́kàn tó dá ẹni tiwa àdìsọ́kàn bú òun kéèyàn rò pé ọlọ́run jẹ́ mẹ́ta kéèyàn rò pé microphone ọlọ́run pure water ọlọ́run fóònù ọlọ́run wúwà mùsùlùmí ọ̀gbẹ̀dẹ̀ rú àdìsọ̀ kan bú bá wọn ọ̀kan ṣoṣo lọ́lọ́run sánmà lọ́lọ́run yẹn sì wà ṣùgbọ́n nẹ́tíwọ́ọ̀kì ẹ̀yìnmọ́ rẹ̀ rọ kiri káàkiri o gbogbo ààyè gbogbo bí a bá wà ọlọ́run wà pẹ̀lú wa gbogbo ń tá a bá ṣe ọlọ́run rí wa torí náà bẹ̀rù ọlọ́run ara bí tó ti bẹ̀rù ọlọ́run lórí android phone ìtàwọn èèyàn ń dánwò tẹ́lòmíì bá kú tí wọ́n bá wo chatting rẹ̀ ní facebook ní whatsapp èyí ó sì mọ̀ ní kò ní dá fún lọ́nà ọ̀run ọlọ́run mẹ́jọ sóore ìtẹ́lómi fi fóònù dánwò áà ah, iná lìláyí wà iná ilé rọjò jẹ́mẹ́ ẹ̀jẹ̀ abẹ̀rù ọlọ́run ṣé nǹkan dẹni kó o kú kan máa ṣépè fún ọ lẹ́yìn ikú rẹ̀ látara fóònù pàápẹ̀yìn ọmọ kápọ́ọ̀sì àìsù ti gbá yín mú látara Facebook WhatsApp imo Telegram kankan wèrè lẹ́ ń ṣe lórí ẹ̀ ìranù lọ́pọ̀lọpọ̀ yín lo láìfù yín lórí ẹ̀ bá a ṣe wà níbi ẹlòmí ò ti ya píṣọ̀ bíi mẹ́ẹ̀ẹ́dógún yóò ti gbé ní tọ́sí ẹ̀ nínú àmọ́ rò pé sẹ́ àwọn student ṣe wọn ní láàká ìlú rí ni gbogbo ìgbà ní ọmọ update status student tó yẹ kó máa kàwé tó yẹ kó busy wà láìka ẹ̀fẹ̀ kó máa ráyè gbé fóònù wà ìtọ́ra ìwé mò ń kàwé ni mo wà láìpẹ́ mo fi silent ni inú èyí ó dùn pé eléyìí ṣe kí ni o serious ẹgbẹ́ wà ní ọmọ wa facebook twenty four seven ìmí ò tó ní sùn ìmí ìtúlẹ̀ ní mental problem tó bá yá tọ̀sán tó rúgbé sáàmà brown tó bá jóbi ìtaníbà brown taníbà chat ọkùnrin tó bá jọ́kì taníbà chat obìnrin ọlọ́run rí ọ náà ara àkídá rẹ tó bá lálàáfíà gbàpọ̀ ọlọ́run rí ọ gbogbo àwọn tẹ́jọ́ sẹ́ndì òhò síra yín nígbà wà láàkínrẹ̀ láàrin bọ́ àti gẹ́ẹ̀ kan jò tá a bá wọn dá sí àwa rí pé àti wọ́n ní síkírìtì láàrin ara wọn wọ́n wá ń parabuléètì kí gan ló ń ṣẹlẹ̀ ó lóun publish picture mi ti ń bẹ lọ́wọ́ ẹ̀ ojú ara mi sì ń bẹ ah kí lẹ bá dé bẹ́ẹ̀ táwọn ọkọ̀ ọmọ sẹ́ǹdì gbáyà rẹ sọ́kùnrin táníkẹ́ mọ́ sẹ́ǹdì private part síra yín ṣé tèmi ọ̀bá rí tí bàbá àti màmá rẹ̀ sọ́lọ̀ náà ò rí ni gbogbo àwọn tí kálukú ń ṣe kálọ̀ túbá lónìí ara tá a fẹ́ kí wà sí ò ṣe nìyẹn ẹ ń bá fẹ́ ní ọ bring Islam yóò kọ́ nígbàgbọ́ òdodo gbà tẹ́bi kíbi tó ọba wà ọlọ́run rí ọ in tó ń ṣe lórí Android phone rẹ ọlọ́run rí in tó ń ṣe lórí láptọ́ọ̀bù ọlọ́run tó ọba ṣe yahoo yahoo tó ọgbà yẹn tí wọn ò mú ọ ọlọ́run mọ ọjọ́ gbèǹdé àbí tọba túbá tó forí torí náà mẹ́jẹ̀ á aburú má lójú ayé má lórí fóònù má lórí íńtánẹ́ẹ̀tì ẹ jẹ́ káwọ̀ pé mùsùlùmí òdodo là ìyẹn ní nǹkan àkọ́kọ́ tá à àáfàá ní ẹlẹ́kejì òun ni àlẹ́ ìbádọ́tù sọ̀hìyà àlẹ́ ìbádọ́tù ìjọsìn o àáfàá náà fi ṣe ọgọ́rùn ẹgbẹ̀sẹ̀ ọ̀tún òkè ẹwà tí àdá tó gbóná ẹwà orí eru lẹ́fi ṣe àlùwàlà mùsùlùmí èèmọ́ ṣe bá o orí bá dá ti fún ọ tó yàtọ̀ sí ti gbogbo mùsùlùmí ayé sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá sọ̀rọ̀ Nàìjíríà gbogbo ayé ni bá jẹ́ òdodo rí Kùránì àti jàmọ́ ẹ̀jọ̀ ẹgbọ́n tí mò ń sọ kí mo pè jàmọ́ ìbáadà sẹ́ẹ̀fẹ́ mi sọ̀rọ̀ áádà ní ìsìn fún ọlápẹ̀rẹ́ àgàtẹ́yìn fi ń jókòó nàìjíríà ó lè sí Saudi Arabia ó lè mọjọta wàhálà alẹ́ ayé nínú tọ́bá lórí àgọ́ onígi wà kan lórí àgọ́ oníke wà kan lórí ẹni ṣèbí nàìjíríà jọ àníṣe àwọn fúlàní àárọ̀ ìní ìsìn mo ti dé abúlé kan lẹ́sùn mẹ́jì ìbàdàn níwájú new garage a lọ rí àwọn fúlàní kan fẹ́ ra kankan lọ́wọ́ wọn wàlẹ́ mo sọ pé jọ́wọ́ làwọn fúlàní á sí báwọn ṣe lo ayé tó wọn èkúre ìmí ìnú wọn mọ́ ti mi lọ ní à ó lówó lọ́jú àwa tá ń gọmọ́ tó three four five million lọ wọn èlò báńkì wọn àdẹ bí dákẹ́ ẹlẹ́lọ́kọ́ wọn bí tán wà wàlẹ́ mo tún wò pé á sí báwọn èèyàn yìí ó ṣe kú náà rí ti wọn wọn lówó láàfáà o ilé tí wọ́n kọ́ náà ilé kíní wọn fẹ́ pé tójò bá ń rọ ibẹ̀ náà wọ́n wà tóòrùn bá ń rọ ibẹ̀ náà wọ́n wà gbogbo àwọn ọmọ náà mo tún wọ́n wọ́n túwó wọ́n tún jẹ àwọn kọjọ́ túwó ọ̀jọ̀ kan pẹ̀lú àwọn ọbẹ̀ tọ́sárì bíi kọjọ́ ilá dàpọ̀ mọ́ ẹ̀gúsí dàpọ̀ mọ́ gbogbo ẹ̀ báwọn ṣe lọ láìfù wọn nù ẹni wàhálà ṣe ń pọ̀ inú ogbó ẹ̀ sí àwọn ègbénùlù sẹ̀wọ́n àwọn tó ń gbénùlù wà nù àwọn tí ègbénùlù wà àwọn tí ègbénùlù ò lè kọ́rù ilé báyìí fún wọn kó o lóò fi ac sí wọn ọ̀sà kú òǹbẹ ọ̀fẹ́ kí wọ́n dà wọ́n láàmú ìsẹ̀mí ayé èsì kò sé kí ni o kọ̀ mọ́ wọn láà ó sì ra mọ́tò èsì fún wọn kọ́ máa rè kí láyé wọn tọ́ máa wọn láàánú àwọn tó máa gun mọ́tò ńlánu àwọn fúlàní wà ṣùgbọ́n àwọn tó yẹ pé inú gbóná máa gbé yẹn àáfà kán máa wọ bàtà adẹ́já kán máa rè kí n tọ́ táwọn lọ́rùn nìyẹn èyí ò kò ní kọ́ wà lùdínẹ́ kò ní kọ́ mọ́ àlùjẹ́ náà so ó ṣe tọ́lọ́run lọ pàtàkì ṣùgbọ́n tó bá jọmọ́ ìbàdà àáfà kìí ṣe pé báwa yóò bá ṣe máa ṣe ti àánú tá a lè yín ló fi jẹ́ pé àlè ìbádátú tawqifiyya ìpìlẹ̀ ẹjọ́sìn ni wípé bí wọ́n bá ṣe ní ká ṣe òun láṣe ní n tó bá jẹ́ pure ìjọsìn àwọn ìjọsìn míì wá ń bẹ áádà lè wọnú ẹ̀ á wàá separate ní culture àṣà á separate àṣà kúrò níbi kíni o kúrò níbi kíni mo fẹ́ òbáyá fẹ́ ń bá mi lọ àbẹ́ ẹ̀ bá mi lọ ẹ jẹ́ ń fún yín lápẹ̀rẹ̀ ìrún kíkí ní ìsìn píọ́lẹ̀ ìjọsìn ní àbí àádà wà ń bẹ aṣọ tá a bá wọ̀ kírun ìjọsìn ní àbí àádà wà ń bẹ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yé aṣọ tá a wọ̀ kírun píọ́lẹ̀ ìjọsìn ní àbí kọ́ńtò àṣà wà ń bẹ àṣà wà ń bẹ islam ní wípé sátúrù làárọ̀ ìjọsìn ibẹ̀ ni pé ẹ̀bù wo ara yín kí ni ìjọsìn ibẹ̀ kí ni ìjọsìn ìtọ́wà ń bí mọ́jẹ̀mú ọrún sátúrù làárọ̀ ìjọsìn ní kẹ́ ẹ̀bù wo ara ṣé lẹ́sì lẹ́fì wá bò wo ara gíní lẹ́fì bò àǹkárá ni kóòtù ni jalabi asaudi ni aṣọ kaftan Egypt àbí ti Sudan ni wàhálà ala ayé yín nù. No ẹ̀yin tó yẹ pé kóòtù lẹ máa wọ̀ lù yín lù èbó ẹ máa wọ kóòtù ẹ ọlọ́run gbà ìwọ tó láyé ti ẹ máa wọ gbádá yín kí ìwọ tó yẹ aṣọ àdẹ́já lọ máa wọ̀ máa wọ̀ bo tọ́ ọ bá dẹ̀ jọkùn súnà síláàmù fọkùn mọ́jà sọ̀rọ̀ ọmọ kọjá kókósẹ̀ kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ni aṣọ ọkùnrin ẹ̀yin tẹ́ wá jóbi ẹ̀ máa wo ṣàìtọ́n ẹ̀yin obì wọ́n ní ká sọ ti ní ó dé kókósẹ̀ kó tó kọjá rẹ̀ tẹ́ntẹ́ní ẹ̀ gbọ́ yorùbá mi yé èyí tán ní kẹ́yìn obìnrin kẹ́ẹ̀bù mu òun lẹ́yìn bú ẹ̀ èyí tán ní káwọn ọkùnrin ó bú ẹ̀ làwọn ṣe kí ni wọ́n bù fọṣọ ẹ̀yin obìnrin ṣẹ̀rí àfẹ́kẹ́ ẹ̀wọ̀ ìjáàb kọkọjá kókósẹ̀ ẹ̀yin tó yẹ pé tẹ́ ẹ bá tún lọ rùkú wọn ní rárá tiyín àbẹ́ tó bá ti bímọ nítorí tó bá pọn mọ́ tásọ wọn bá tún fò òkè bí ẹ̀wọ̀n ní rí ara rẹ̀ aṣọ tí yín kọ́mọ wọlé ló dá ẹ̀yìn ọkùnrin kí ti yín fò òkè kọ́mọ kọjá kókósẹ̀ tí mọ̀ ìbàdàn bí kò fò òkè kọ́ sàmọ́ kọjá kíní o kókósẹ̀ èyí náà ti dá lọ́mọlúàbí ṣùgbọ́n káàkiri sọ pé ẹ̀yìn káwọ àǹkárá kọ̀bà súnà mu káwọ agbádá káwọ ẹlẹ́sẹ̀ àní aláìmọ̀kan ni ọ sẹ́ẹ̀tì gbọ́n tí mò ń sọ yé irú ẹ̀ ni a fẹ́ ṣe nìkáyì ìtọ́jẹ́ kókó nù nìkáyì a ti so wù mí mo wò bàbá ìyàwó yọ̀ǹda mo yọ̀ǹda kankan gbogbo àwọn sùn forty one ewúrẹ́ tẹ́yìn rẹ̀ gbangba àṣà yorùbá ni a ní ìpè ní bídíà a ní ìpè ní kúfúrù tẹ́lẹ̀ kan sọ pé àwa a máa gba símáǹsì náà a mọ̀ pé oníká fún ọ ní kíni o àràmù àwọn èèfún yẹn ṣùgbọ́n àwọn ìjọsìn tá à ń sọ yìí ibi tí mo wà ń lọ mo ti débẹ̀ báyìí o point two ni mo dé o ibi tí mo wá ń lọ nínú upbringing Islam lábalẹ̀ ẹ̀kọ́ sẹ́rí gbogbo wa bá a ṣe jókòó yìí a gbọ́dọ̀ máa sin lọ́n kí mo lá gbọ́dọ̀ máa ṣe ẹ jẹ́ kí n wo ìbáadà márùn-ún sí mẹ́wàá tó yẹ ká mójútó nínú òpó ìsìláàmù tẹ́ ẹ bá ti yọ ímánì kúò mẹ́rin tó kù ìbáadà ní píọ́lẹ̀ ímánì àkídà lòun àdìsọ́kàn ni ìrun kíkí gbogbo ẹni tí èèbá kírun nu wa ó túmọ̀ sí pé your upbringing is at fault is seriously at fault àjẹmọ̀ sọ ẹgbọ́n tí mò ń sọ yé ọwà ń lẹ́jọ́ rúùmù Allahu Akbar Allahu Akbar kéde ẹ̀ṣẹ̀ wípé ẹ̀ṣẹ̀ ẹ̀záàmù lọ́wọ́ àfà jẹ́ kí fún ọ lápẹẹrẹ bọ́yẹ ní lẹ́kṣọ̀ ní one to two two lẹ́ máa parí kò sí tó burúkú ẹ parí ntù kan lọ kírun ẹ tó méjì mẹ́ta mẹ́rin tẹ́ jẹ́ muslims ẹ parí ntù ẹjọ kú ẹ lọ síbo ẹ lọ síbo ẹ tó lè mí ní two to three ẹ tó lè mí ní two to kiri o <coughs> ìtọ́ òṣèré pé ẹ kú òní títú yẹn níbo lọ́kọ̀tàrí gbà lọ ẹ lọ lòṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún ẹ fi kírun ẹ máa gba lẹ́tọ̀ two to three lọ jẹ́mọ̀ sọ clear bí ò clear tàbí bẹ́ẹ̀ kọ́ ó ní lẹ́tọ̀ látàrọ̀ tó di one ẹnì kan ní one to two zuri ti tó ní one lásìkò tá a wà yìí sàlùwàlà láti bíi twelve forty five àáfà wà lù báyìí ṣe kí zuri rẹ kí ẹ tóbi méjì mẹ́ta mẹ́rin ẹ máa gba lẹ́tọ̀ rúùmù lọ ẹ ti yanjú wọ ọlọ́run kò sí ti ń jẹ́rùn aago méjì inú ìsìláàmù zuri lọ wà so téèyàn bá kí zuri ní one lásìkò yóò ṣe kí ni o ọlọ so ẹni lẹ́tọ̀ ní one ó dẹ̀ free ní twelve to kí ni o to one tí wàá mọ́sálásí ní twelve forty ẹ ti bí i five minutes to one zuri ti tó mọsk rúùmù lọ ó túmọ̀ sí pé ìbàdà wà nínú o rẹ ìwọ ọba sí ìbàdà nínú nígbàgbọ́ wa di alẹ́ yóò wà kí zuri asiri magri ẹ mọ ohun tí ó ah, sọ ah yóò wà tó ti táyà fọlọ́n wọ́n wà táyà tiẹ̀ náà jama ó lo active time ẹ̀ fún lecture room àsìkò tó ti wà exhausted ó lò fún ta ni o bẹ́ẹ̀ni kan ṣe ń bèèrè tí ó ní pé ìṣẹ́ ìjọ tí yẹn bá lecture tó bá rẹ̀yàn sẹ́yìn lè jókòó kírun sẹ́yìn lè jókòó kíkí ni o question sẹ́yìn lè lọ kírun kọ́mọ̀ lecture room kò fẹ́ mísì lecture ṣùgbọ́n fẹ́ kí ọlọ́run ṣe kí ni o kọ́lọ́run sọ́fà fún lecture room tòun ìgbà táwa náà jẹ́ undergraduate bíi tiyín báyìí àwọn èjẹ̀rún pọ̀ wàláì kéésì i'm not kódà ìtọ́nà ambulance ọ̀dà ọ̀pá yín lọ́rin àjọ ń word mo sì ń bọ̀ wá bí he's medical doctor àjọ ń ọ̀rọ̀ kan lórí whatsapp gbogbo wa ń gbà yẹn àwa wà very organized àwọn èjẹ̀rún pọ̀ àìdẹ́ kínú lásìkò tí èso àsìkò ẹ̀ since we are many a lọlẹ̀ even bí ta ṣe dé obìnrin ò lè jókòó láàrin tiwa tọ́ra ìsàn bẹ láàrin lẹ́ni brọ́dà míì náà yá àdọ́gbọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ ọmọ tó sí ọmọ lẹ̀ yọ ọmọ wọ ọmọ rẹ̀ báyìí yọ ọmọ wò bàrà díẹ̀ ìwọ gan ní ṣòro àwọn tá a mọ̀ ṣe ni pé wọ́n ti mọ̀ wá gbogbo wa báyìí àwọn àbájá àwọn mẹ́jọ la wà ní pàtímẹ́ǹtì báyìí àwọn mẹ́sàn-án wà ń bì á jókòó papọ̀ ni ọmọ afẹ́wò lè ṣe kí ni o kò lè wọ àárín wa wọ́n ti mọ̀ àbáwọn búrọ̀ àti ẹ̀sìn máa ṣe mọ̀ afẹ́ lọ kírun àjọ lọ kírun ibu lẹ́tọ̀ tó fẹ́ pọ́nìṣì wa twenty ni wa ta wà nílẹ̀ ṣorúmẹ̀ gbogbo wa délẹ̀ kan náà ó sì dàgbé àfẹ́lẹ́ eléyìí ní irùngbọ̀n ṣòkòtò eléyìí fún òkè ibà àwọn tó jẹ́ gáì náà wà nǹkan tó yẹ pé wọn ò ní lè pọ́nìṣì wa bẹ́ẹ̀ ní ẹ̀yìn twenty ẹnìkan lọ́lọ́ kí ẹ̀yìn náà ẹ̀sìn wà lẹ́tọ̀ rúùmù ẹnìkan kí wọ́n rí sí fanatic pé àṣewọ̀ wa ní mẹ́nìjà àwọn yòókù lọ ni ọ̀fà lẹ́tọ̀rọ̀ àgbọn ò lè pọ́nìṣì wa ó ti di pé ah where are you coming from of you sir with respect sir we are coming from the mosque okay ṣe é pé ọ̀rọ̀ religion wà very very sensitive òun náà rò pé ṣe ti wá ní mẹ́nìjà àwọn twenty yà nítorí ìrùn yóò ṣe kí ni o he will think twice torí kọ̀ bọ́yọ́ ọmọ jẹ́rà wà nù wọn bọ́yọ́ ọmọ president wà nù wọn òun yóò ronú lẹ́ẹ̀mejì kó tó fìyà jẹyìn torí náà ìbáadà ọ pàtàkì ara àbáadà nìrun Ramadan lágbà tán kọ́lọ́nkọ́ gbà lẹ́sìn ṣàwáàlì oní twenty nine oṣù mẹ́kọ́ parí lónìí àkọ́kọ́ parí lọ́la àfà lẹ́yìn àwẹ̀ àwẹ̀ Monday Thursday ń bẹ àwẹ̀ mẹ́fà ń fẹ́ ní oṣù àwẹ̀ tọ́wà sí ìgbà tí ẹ pé oṣù mẹ́kọ́ ọmọ ìlẹ̀gbà mọ́tì èdè tí èdè ọdún ti ń bọ̀ àfà lẹ́yìn Ramadan ẹ máa gbà àwẹ̀ Monday Thursday àwẹ̀ kí mo pè jẹ́ mọ́ monday thursday ààrẹ thirty forty fifty àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ zaka ìwọ tó bá lówó lọ yọ zaka o lówó lọ mọ̀ sí sọ́dákọ̀ ìbáàdà bá ní covid nineteen kúrò lẹ̀ ti ń jẹ́ kí population o ọmọ reduce aji tán ṣe last twenty nineteen alhamdulillah mo wà náà tó ṣe ájì twenty nineteen three million àwọn tá a ṣe ájì fún àtúnlé three million lẹ́yìn twenty nineteen ní aji àtìrí ájì one million mọ́ last year ten thousand only Saudi Arabia ọdún ilé ìsìn sixty thousand là ń gbọ́ wọ́n náà tó lè review rẹ̀ wọ́n ti rí pé covid ṣe kí ni o ó ń lọ ọlẹ̀ ṣé tí mò sọ yàbí òye sixty thousand ọlọ́run forí jèmi o bóyá one thousand lè kan nàìjíríà torí sábà nìkan ó mọ̀ fourteen fifteen according to last report tí mo gbọ́ wọ́n á forty five sí gbogbo kí ni o àgbáyé country ayé ju forty five lọ náà ṣé nàìjíríà nìkan ní àwọn àgbà two thousand ọlọ́run forí jèmi ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní lọ ájì lọ́dún yìí náà abẹ́lọ́ kọ́lọ́ ẹnu bí ó kù sí káfíìdì ọlọ́run bá ní kánlẹ̀ o ájì umura ìjọsìn ni nínú àwọn ìjọsìn ni ká máa tìlàwà Qur'an ara ìjọsìn ni ká máa wá mọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jọmọ́ ẹ jẹ́ ká mójútó bá dáa ó di nǹkan ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì alẹ́ tó bá fẹ́ jẹ́ pé ọ bíríngì Islam ni ó ní nǹkan ẹlẹ́ẹ̀kẹta ni al-akhlaqul islamiyya alhamida <clears throat> àwọn ìwà àwọn good characters ẹnìyàn wà morally upright ìwọ tó o bá jẹ́ pé ọ̀nà Islam náà gbà tírénì rẹ ìwà rẹ gbọ́dọ̀ dáa sẹ́yìn pé àwọn ọmọ kan bẹ̀rẹ̀ máa ń wà arrogant ó di pé dádì òun lówó lọ ó di pé òun gbé èbò ó wò pé òun ní beauty jẹ̀mọ́ ẹ̀jẹ̀ ẹ̀gbọ́n tí mò ń sọ yé dáadáa ìwọ tó bá já sí pé ọbíríngì ìsìláàmù làwọn òbí rẹ fún ọmọ bọ́ọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìwọ tí wọn ọba wá fún ọ ìwọ náà ti mature gbìyànjú kó o fúnra rẹ kó o develop sẹ́rí lábala al-akhlaq ìwà dáadáa ẹ jẹ́ ká wo díẹ̀ nú àwọn ìwà tó yẹ kémi àti yín ó nílá ìwà alákọ̀ọ́kọ́ òun ni kúlùkù ṣùjá mùsùlùmí tó bá tírẹ̀nì dáadáa ó yẹ kó bold kọ́ wà courageous kọ́ yẹ kọ́ jẹ́ coward kọ́ jẹ́ ojo tàṣẹ́ṣe wá sí ní ìsìn kéjò kan jábọ́ látòrí sílì ní ìsìn kọ́ jásà ní àwọn sísà ejò mo pé o mi sọ pé kìnìún o wà lẹ́ẹ̀ká sínú àwọn sísà tí ó sì mú bàtà rẹ̀ àti méjì ní wọn pápápápá kán sì lu ejò pa kí prógámù ò sì máa lọ àfà kárí bíi ajá àdìgbò olúkí ọlọ́mọdé àrí o kájà àdìgbò olúkọ wọrú àárín ní ìsìn káà bíláàsì bíi méjì mẹ́ta kan sì máa gbolé pápápápá àti ìṣẹ́jú márùn kájà àdìgbò olúkí kó sì bá di ó ti wá lọ ẹlòmíì ọ̀sà sórí sílì ẹlòmíì okò sínú fólì báàgì àwọn ìkàyà àtìpọ̀ ànábì wa sallallahu alaihi wasallam ó ti ṣẹlẹ̀ táwọn sàbẹ̀ gbọ́ gbúù tí nǹkan kan dún lẹ́yìn ìlú ànábì nìkan ti lọ ọbẹ̀ ìgbàdí wọn wá ẹsẹ̀ kúnra wọn jọ pé káwọn lọ́wọ́ kí ló ń ṣẹlẹ̀ wọ́n bá nàbí àsálàm tó ń bọ̀ mùsùlùmí èèmọ̀ ya ojú mùsùlùmí máa bold ara àwà tó yẹ ká ara àwà tó yẹ ká nínú kúlùkù sọ́bù ìwà sùúrù jẹ́mọ́ ìwà kí mo pè ìwà kí mo pè wàlẹ́fọ́lù ìwà àtẹ̀mọ́ra sista ẹjẹ́ bá ń sọ tí mo fẹ́ sọ yìí nínú tí mo ṣẹlẹ̀ sẹ́yìn student ẹ̀rá ní campus òun ni kẹ́ ẹ máa tọrọ owó kì lọ́wọ́ àwọn ọkùnrin òun ní kẹ́ẹ̀mọ́ sẹ́ndì àká nọmba yín kí sáwọn ọkùnrin lórí Facebook lórí WhatsApp ẹlòmíì inú yín ò ní sùúrù kọ̀ látẹ̀mọ́ra sùúrù táwa ń sọ ó pẹ́ka sùúrù lórí àdánwò èyí ohun bí tọ́lá jọmọ́ àdánwò irú ẹ̀ lọmọ tó wọ́n ló fẹ́ lì jáàmù ó sì lọ kó sínú odò òkun abẹ́ ẹ̀ka ni ọmọ tó fẹ́ lì jáàmù dé òní tọ́lọ kó sínú òkun lẹ́kọ̀ọ́ ní Lagos fẹ́ ni èyí tó para rẹ̀ ńkọ́ torí kó fèèlì jáàmù lẹ́ẹ̀mẹ́ta mú ní à ó tó jìyà náà sàárè ó fèèlì jáàmù láyé ó tó fèèlì lọ́dọ̀ ọlọ́run germans brothers and sisters ẹlòmíì torí kó fẹ́ fẹ́ sister kan ọ̀rọ̀ wa kádàrà pé wọ́n fẹ́ ra wọn ó sì lọ ní depression níbo lòun ti fẹ́ rẹ́ńtọ́ fáìn tó sister yìí òdèdè ó ti rọ ọlọ́run pin bóun lẹ́yìn pé sister lọ́ fáìn jù láyé irú ẹ̀dá ni sísá ààrà lẹ́bùrọ́dà yìí máa ń náwó fún mi olówó ni ọba fẹ́ para rẹ̀ èèyàn máa ń ní sùúrù àtàtẹ̀mọ́ra bákan náà tọ́lọ́ ń bá gbé nǹkan tó Muhammad sallallahu alaihi wasallam Aisha you nínú tó yẹ kẹ́yìn ó fi tírẹ́nì ara yín ni pé kánidádì àti mọ́mì mi wọn understand ẹ̀ ká sọ pé dádì àti mọ́mì mi wọn ṣé kí ni o wọn understand ẹ̀ wọn ọ bring me in that line you should train yourself on those good qualities o gbọ́dọ̀ lè ṣe sùúrù tí wàhálà bá dé ẹ wá wo ìyá wa Aisha rọ̀bí Allah anha ó lòdìdí oṣù méjì two consecutive months èéfín wọn dáná wọn gbóúnjẹ kaná nínú ilé ànábì wa Muhammad sallallahu alaihi jẹmọ́ sẹ́gbọ́n tí àwáyé ṣàǹsọ yé ẹ̀yìn ò ní akẹsàjápa ni yóò bá tán bá fẹ́ mọ́rí ọlọ́ àà ṣe bẹ̀ akẹsàjápa wọn ò ṣe bẹ̀ wọ́n gbómi kaná o wọ́n fẹ́ pọ́ sí o àjápa la ṣe aláwọn ò sàjápa wọn ò ṣe kọ̀ǹkọ̀sán ó ní kọ̀ǹkọ̀sán lákẹ̀ṣe àdánù oúnjẹ ok iná ebi ni concussion ìyá wa ó dídí oṣù méjì ebi ń pa ànàbí àti fámílì ẹ̀ jẹ́mọ́ àti náà ń jẹ èso dàbínú date seed asáàmù èso dàbínú tá a fi mọ́ sínú nínú àwẹ̀ àáfàá ni ẹ mọ́ parọ́ o dàbínú mélòó lẹ lè jẹ tẹ́ ẹ̀ka púpọ̀ ẹ̀ jẹun ẹ dá mi lóhùn dàbínú tẹ́ ẹ lè jẹ ẹ jàgolo méjì sẹ́ẹ̀mọ́ yàgolo méjì o tẹ́ ẹ bá wá jagolo méjì ọ̀sẹ̀ kan sa yóò sùn àbí ò ní ẹni dàbí inú mọ̀ ń jẹ látijọ́ yìí ẹ lò ní ọ̀lọ̀ mọ́sálásí sàlámà jẹ́mọ́ mo ní wá tọrọ lọ́wọ́ yín o láti ọ̀sẹ̀ méjì èso dàbí inú mọ̀ ń jẹ ìrí nǹkan kan jẹ́ o torí kèje nǹkan aláta ànábì àsálàm kọjẹ́já kọjẹ́rán kọjẹ́ eku nǹkan èso dàbí inú wà mọ wàrà sí ní brothers sisters a lè ṣe sùúrù ara ọ̀brẹ́ngẹ̀ Islam ni then sisters ẹ̀yin o tún lọ ilé ọkọ mo fẹ́ kẹ́ mi yé dáadáa ń bá parí ẹ̀kọ́ yín àbẹ́lómi ń bẹ̀ wà school èmi wà ní lọ́rẹ́ ni mo má mi ò sì regret ẹ̀rí láyé mi àwọn tó má náà ti wà ní oyin mọ́ ẹ mi o rẹ lè lòwó àsìkò some houses la ilaha illallah dé wá ń di sáré ọkọ ọlọ́bíṣẹ́ kankan kò sówó lákàntì ẹ̀ mọ́ wọ́n ti ná gbogbo owó tán ìyàwó mi ọkọ̀ ogun ọkọ̀ ẹ̀mú báyìí olùsí ara yín fẹ́ni ẹ̀wá mú mi lè dábì mi nígbà ó rí tí ń ṣẹlẹ̀ ní ìlú o fọ́yẹ kẹjọ ṣe sùúrù ọkọ̀ ni wá láálí ẹ mọ̀ sọ mọ́ mi o mi ò tún lè bímọ báyìí o ó ní làárọ̀ jẹjẹ yìí o mi lè bímọ nù kófíìdì yìí o ẹ lọ sí ẹ bá ṣe sí náà ẹ lọ sí ẹ sí náà tẹ́ ẹ bá ti lè kóra dúró olúwa rẹ̀ ọ̀jẹun kánú ẹ̀tọ́ ní ká tó máa ṣe màgá náà èmi ò ṣe nǹkan kan o ọ̀pọ̀lọpọ̀ ẹ lọ wo ibi tí wàhálà yẹn ti ṣẹlẹ̀ ibi ọbríngì yẹn ni pọ́blẹ́mù ṣe kí ni o ló ti ṣẹlẹ̀ tí ṣòro bá dé ẹ ní sùúrù tó pọ̀ sóti yá àbí òye ẹ ní sùúrù gan irú ẹ̀ náà ni wọ́n tó jẹ́ student dádì rẹ lè mọ́ tètè school fees san àbí guardian rẹ the next thing kọ́ ní kọ́ lọ́mọ ṣe yahoo the next thing kọ́ ní kọ́ lọ́mọ ṣe 419 the next thing kọ́ ní kọ́ lọ́mọ ṣàṣẹ́wó ẹnìkan náà sọ kéèsì ẹ̀ fún mi lánàá obìnrin ni tó sì ń lò jáàbù tẹ́lẹ̀ tó rò pòun lẹ́wà dáadáa ó ti dàṣẹ́wó ń sìn wà lẹ́ àná náà sọ kéèsì yẹn fún mi oríṣiríṣi ọkùnrin ló ń gbé torí pé ó ní challenges kì í ṣe pé bóyá problems challenges yọ normal nílé ayé àwọn àsìkò kan ti jẹ̀mú ọ́ dàrú kọ́ sóbìnrin dáṣẹ́wó bí ò ṣe sọ ọkùnrin di yahoo ẹni tó bíríngì rẹ̀ bá dá yóò gbà wípé ara àlà àkìláàkù àlì ìsìlámíyà àlàhàmìdà òun ni kúlùkù sọ́bùrù wàlàhùn èyí ó lè ṣe sùúrù èyí ó látẹ̀mọ́ra ẹjọ́ ẹjẹ́ ká níwà yẹn la nọ́mbà tírì ni mo ti ń sọ lọ́wọ́ a ti sọ̀rọ̀ àkídà a ti sọ̀rọ̀ ọ̀bàdà ọ̀rọ̀ kí là ń sọ lọ ìwà dáadáa lára àwà dáadáa tó yẹ ká ní òun ni kúlùkù tàwà dùn ìwà humility ìtẹríba kẹ́mi ìwọ ọmọ ga kámọ́ arrogant tí wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn students lónìí very proud sórí tí máa jẹ́ kéèyàn wà arrogant àwọn àáfàá kàńtọ́pọ̀ bẹ̀ márùn-ún bẹ̀ lọ́jẹ́ kókó tó o bá lẹ́nìkan bá jẹ́ kó proud tó arrogant lọ́wọ́ wo sùfúrù ni o mt ni o àwọn tí ń jẹ́ ọwọ́ arrogant ń àwọn tí máa ta ni alákọ̀ọ́kọ́ tí máa jẹ́kẹ́ ní èèyàn ọ̀gá òun ni àlè ilmu knowledge téèyàn bá rò pé ah mọ̀mọ́kẹ́ o èmi áfíìsù èmi ìmáàmù èmi professor èmi architect èmi engineer èmi provost èmi vice chancellor ìmọ̀ àmọ́ ńlọ́mọ́ àfàtọ́ra àwọn àfáà míì náà even lórí social media wọ́n máa ṣe rádaràda ìmọ̀ yẹn ń gùn wọn wọ́n mọ̀ pé njọ́ pé èèyàn bá ti kú ìmọ̀ náà ti kú ọwọ́ àpò ilimon yóò ń tafa òbí ìmọ̀ tó jẹ́ beneficial knowledge ìlókù kèsè máa arrogance tẹ ẹgbẹ̀sẹ̀ ní àwọn èèyàn tí wọ́n tẹríba fáwọn èèyàn mọ́ tàbí gbogbo ayé sí pé gbogbo ayé ọ̀dà àwọn nìkan làwọn dá ìmọ̀ ànábì àsálà ń kọ́ yẹn ìmọ̀ máa ń dáwọn èèyàn jọra wọn lójú àwọn àfáà àsàdẹ́ẹ̀kọ́ àwa ìtọ́sọ ni wípé kúlà mọ́ zádàl ìsánù ilman gbogbo ìgbà tí mọ̀ bá ti ń lékún ìzádàtàwà dùn òun náà ni ìtẹríba máa ń lékún nímọ̀ bá jẹ́ mọ́ kíni o ìmọ̀ àtọ́lọ́hún ìmọ̀ àmọ́ déyìn ògbéraga ẹ̀yin náà ti ń lo òkè númọ̀ ọlọ́run jẹ́ débi tẹ́ ń lọ don't be arrogant ah èmi náà ti ara nìkan báyìí ah èmi náà ti adìgínìkan báyìí àáfà kò tó dole ìtẹríba ìmọ̀ àmọ́ jáwé èèyàn ògbéraga ẹlẹ́kejì alimọ́ọ̀lù téèyàn bá lówó lọ ìgbéraga máa pọ̀ àbẹ́ ìráwọ̀ olówó bá ṣe ń gbéraga lórí wa ni owó yẹn ń gùn wọ́n à èmi di lọ ní à ó wo àkáǹtì ẹ̀ báyìí pé owó tó ti wọlé seven million five guinea kan lójúmọ́ àwọn owó tí ń wọ àkáǹtì ẹ̀ lòmíì lójúmọ́jọ́ tó wọ̀ bá wọ àkáǹtì ẹ̀ bóyá two hundred million ó wọlé kò dẹ̀ fọwọ́ kan tànà tòní tó ṣe kíni o tòní ti wọlé so yọ kẹ̀ máa bìzì èèfù ni ó lè lọ gbé ẹgbẹ́ yẹ̀ tí mo kẹ̀ wọ kí n kẹ̀ bọ́ ọ̀sán lẹ́ẹ̀kan kí ló fẹ́ owó mi ti tán máa lọ mo bùn ọ torí owó yẹn pọ̀ nbẹ́ ló máa ṣe wèrè kí ìwọ ọmọ kẹ̀ wọ kí wọ́n ọmọ kẹ̀ wí kí n kẹ̀ ẹ̀ yá ojú ara rẹ nìkan ló wù mí mo wọ̀rí kí ló fẹ́ ó ti bìlí pé sí tó wò lè ṣe níjọ́ tèmi àti yín náà bá dolówó ẹ mọ̀jẹ̀ àyàpọ̀ ọlọ́run mọ̀jẹ̀ mi ìrìn ọ̀gá wàhálà ìbò òṣèlówó lọ́hún tó wà ọ́n bù àwọn èèyàn ò nífẹ̀ẹ́ rẹ̀ gan ah, ẹ̀mí rẹ̀ ṣe kí ni o wàhálà ìbò dẹ̀ ṣe lówó lọ fẹ́ bùn yàn lówó ah, ẹ má bínú o ẹ má bínú o bọ́yọ̀ ọ̀dá wọn dúró kọ́mọ̀rọ̀ pé ìtẹ̀lẹ́gbẹ́ fún alẹ́rọ̀ àndìyàn fi ah ẹ̀mẹ́ bínú wà láì tí mo lọ ni mo ah, i'm very sorry olówó pọ̀ mẹ́tẹ̀ kan mo ti ń bọ̀ wọ́n tó ní pé ìdílé tèmi ẹ̀jẹ̀ àti sùúrù bá wà láàyè ayé ẹ̀ lọ bàbá olówó pẹ̀lẹ́ o owó rẹ̀ a máa tàn ó tún máa náwó yẹn fáwọn yẹn pẹ̀lú kíni o humility owó máa jẹ̀mí ọ̀gá mọ́jọ́wọ́ jẹ̀mí rẹ̀ ọ̀gá ẹlẹ́kẹta aljamal ẹwà jẹ́mọ́ kí la pè é kí la pè é ẹlòmíì tó jẹ́ kẹ́mi rẹ̀ ọ̀gá i'm beautiful i'm beautiful your beauty is fading ẹwà rẹ ti ń jọ lójú wàlẹ́ òun dẹ́kù torí tí wọ́n bá lẹ́wà kó dẹ̀ ah kò sí irú yín ah, ara ah, iná ilẹ̀ ah, hmm, wà ní ọjà wọ́n jẹ́ kẹwà ní ọjọ́ lójú ẹlẹ́kẹrin alimansop position of authority jẹ́mọ́ sí lápé tọ́ ọba ti ráwọn èèyàn tán wà nípò ah ìdá ń bẹ lọ́wọ́ wọn àfa àwọn ilé fi gé orí rẹ̀ bọ́ọ̀lẹ̀ wàhálà ìdá ń bẹ ó rí ẹlòmíràn ọmọ ẹranjú ni òṣòrí wọn bẹ̀ àwa là ń darí gbogbo nǹkan báyìí ó lè ṣe ìmáàmù mọ́sálásí jẹ́ kó sípò yẹn lò ilé ẹ̀sẹ̀ ní ìmáàmù mọ́sáládòde yóò fojú kéré gbogbo àwọn àfẹ́ ẹgbẹ́ ekele lé ìmọ̀nà èmi ni mọ́mù ládùúgbò yìí èmi ni mo ní jókòó yìí dòdèrè jókòó wò lónìí àwọn kan jókòó ń bẹ̀ lánàá ipò ló ń ṣe àwọn olóṣèlú wa ẹ wò bá nsars ìgbà nsars ebi ń pa àwa kú àwọn sì ń dé oúnjẹ tó wà lọ́dọ̀ wọn ipò náà ṣe kó oúnjẹ ń lọ wọn lè kó wá fẹ́mi mọ́mọ́ rí màá ṣe aládùúgbò wa wà láì màá kí sì ní sábòsí níjọ́ tí wọn náà bá dépò àwọn nǹkan kan ọmọ wá sọ́dọ̀ rẹ̀ àwọn olórí mùsùlùmí mi náà sábòsí ájìdọ́dọ̀ wọn wọ́n tà ájìdọ́dọ̀ wọn wọn àfún fámìlì wọn nìkan níjọ́ tí wọn náà bá dépò àwò bóyá sọ wà ọ́ ń bù àbọ̀ wà arrogant ìwọ náà jà mí mss ní kámpọ́ọ̀sì àwa náà jẹ́ rí pẹ̀mí náà jẹ́ àmìlẹ̀ mss uni lọ́rin àáfà àmọ̀bọ̀yọ̀ wà ń bù ìwọ náà mọ̀ rò pé à ah, èmi tí mo bá fi ti ṣe mítìn èmi tán pẹ̀mí lọ sí gbogbo prógráàmù dédé rìn tó tó lè débẹ̀ kó kílèmù mọ́ ní ìsìn àáfà àwọn nǹkan yẹn àwọn àáfà lọ wà nínú tí máa jẹ́ kí ẹ̀mí ẹlòmíì kó ṣe kí ni o kò ga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan tó máa jẹ́ kẹ́mi ọ̀gá èyí tọ́lọ̀ ń bá wa fún ọ ń bẹ̀ ó fún ọ nímọ̀ ó fún ọ lárísìkì ó fún ọ nípò ó fún ọ lẹ́wà ó fún ọ nímọ̀ àti gbogbo tó bá rí ó fún ọ jẹ́kẹ̀mí rẹ̀ ó wálẹ̀ ara tírénì tá a fáwọn ọmọ wa ni pé kán níwà ìsìláàmù là kán níwà akínilá o ìwà ìsìláàmù ìyẹn jẹ́ lẹ́kẹta ẹlẹ́kẹrin tá a bá ń sọ̀rọ̀ nínú islam aláàfẹ́ kí ọmọ yìí máa dàgbà sókè nínú mọ̀ àwọn àáfàá lòun lọ̀rọ̀ alẹ́ ìlú àtàlìm wàtàálù kọ́mọ wá ọlọ kọ́mọ kó do ní mímọ̀ kóhun náà wá lẹ́mí kóhun náà fẹ́ máa ṣe kí ni o dandankan ni kéèyàn jẹ́ títà kọjá kọjá máa kọ́yàn ọ̀nà téèyàn máa ń gbà sí mà sáǹfààní pọ̀ ìmọ̀dẹ́ ní quality kala láà tó wò ṣe kí ni o tó wò ní bẹ́ẹ̀mi ṣe ń ná ìmọ̀ mi fún yín níbi ní ìsìn wàláì kò lè ọwọ́ pẹ́lú wá sí lẹ́tọ̀ bí ní ìsìn àwọn nǹkan kan tí mi mọ̀ tẹ́lẹ̀ mo tún ti mọ̀ nígbà tí mo ń ṣe research mo tún wo àwọn kankan táwọn onímọ̀ sọ ah sí pé nǹkan báyìí tó wà èmi náà tó fi lékún ìmọ̀ bọ́ ọba ṣe ń náà sí ọmọ ṣe kí ni o ṣùgbọ́n owó máa ń dínkù ni tí n bá ní ten billion tí máa fi two billion síta ó kèrò jẹ́ mọ́ ó tó lè di ten billion lọ́la padà o ṣùgbọ́n two billion tàná ṣe kí ni o wà láìmọ̀ ní ẹ̀dẹ́kù yọ ọmọ lékún ara àǹfààní ìmọ̀ nìyẹn kí ló wá kan àwa ń bì mùsùlùmí gbọ́dọ̀ bíríǹgì ọmọ ẹ̀ lórí kó ní mímọ̀ sẹ́ẹ̀rí à ń sọ fáwọn èèyàn àwa mùsùlùmí ló yẹ ká máa darí ayé ìmọ̀ gbogbo ọmọ tí wọ́n lò lónìí ìmọ̀ ọ̀jìbra ẹ wo màá sì tẹ́ èdò ní nísìn tọ́lọ́fẹ́ ṣe màá ṣe bẹ́rù pọ̀ ọwọ́ fi sànà ìlìhì wàtàrọ̀ júlìhì wàfíṣàní ìkùlì jẹ́mọ́ ìwọ fẹ́ ṣe màásì kọ́ ọlọ́mọ rò pọ̀ látọwọ́ òsì ó fèèlì ọ̀jíbrà àti mọ̀fẹ́ tọ́dá alẹ̀ jábìrì wọn kó kọ ẹ̀ náà lọ́ọ̀ká gbogbo àwọn ibnu khaldun ibnu rushdi among others àwọn contribution wọn sí sciences símọ̀ lágbàáyé ẹ lọ wo kí wọ́n contribute láyé gbogbo pé akọ́ṣe lẹ́yìn akọ́ṣe lẹ́yìn àwọn mùsùlùmí lọ́kọ́ṣe níjọ́ táwọn mùsùlùmí ń gbalẹ̀ lọ tí wọ́n jẹ́ ní ọlọ́run tí wọ́n tún ronú pé bò la ṣe fẹ́ dìfẹ́lọ́pù ayé technologically wọ́n àfi tọ́lọ́run lẹ̀ wọ́n dẹ̀ dìfẹ́lọ́pù ayé lọ àṣetẹ́ ẹ bá fẹ́ ọbríǹgì ọmọ ara ń tẹ́ẹ̀sì ọbríǹgì ẹ̀ kìí ṣe pé kọ́lá kìí dàtọ̀ dáa nìkan kí bàdá rẹ̀ ọ̀dá ìwà rẹ̀ dáa ṣùgbọ́n when it comes to knowledge zero no mùsùlùmí èyí olódo mùsùlùmí èyí wá wà satisfied pẹ̀lú lẹ́fù nọ́lẹ́ẹ̀jì tó bá wà lónìí ìyẹn ló fa ẹlẹ́gbẹ̀rẹ̀ ó ti tẹ́lẹ̀ bá náà ní ọjọ́ lápárí ẹ̀ndì ni ó ti tọ́ náà nù ẹ̀yìn náà tẹ́bi jọ́ gbẹ̀ǹde kò tó ọ láti lápárí ẹ̀ndì ni wọ́n máa fi yìí náà jẹ́ ojú jọ́ gbẹ̀ǹde kò tó ọ ọwọ́ àmọ́ tẹ́ ẹ̀kú ni ọwọ́ àmọ́ tẹ́ ẹ̀ṣẹ́ kí ni o tẹ́ ẹ̀kú ṣe wá lọ́pọ̀lọpọ̀ wa lónìí wọ́n á gbé ìfẹ́ ẹ̀mọ̀ sí wa lẹ́nu ìfẹ́ owó náà gbé sí wa lẹ́nu ẹlòmíì tọ́wá sùkú kọ́wá sùkú nítorí ìmọ̀ o ilé ẹ̀sẹ̀ ní fáwọn èèyàn pọ̀ bí àwọn ti so called lucrative courses sẹ́yìn bá ti ní àwọn courses kọ́tà rò pé téèyàn bá ti ṣe wọ́n máa ń tètè di wàláì ọlọ́run ló ń pín owó kìí ṣe kọ́ọ̀sì a máa medical doctor sí à ń jẹ tí wọ́n ń sọ́fà. So àáfà àmọ̀ wọn tí wọ́n bá mọ̀ èmi mọ̀ wọn torí ẹ̀jí kí wọ́n sínú àwọn mílíọ̀nù alágbàáyé kódà yìí sọ pé wọ́n jẹ́ tàùsàn ní àgìdì àmọ́ àwọn pharmacist tí wọ́n sínú àwọn olówó lágbàáyé àmọ́ àwọn tó sọ́dí banking and finance tí wọ́n sínú àwọn olówó lágbàáyé àmọ́ àwọn tó sọ́dí law tí wọ́n sínú olówó lágbàáyé àáfà sọ́fẹ́ẹ̀sì wà lọ́tọ̀ ìmọ̀ wà lọ́tọ̀ ṣùgbọ́n ìmọ̀ máa ń jẹ́ stepping stone lọ síbi kí ni o success ó máa ń jẹ́ key to open the doors to what to success ṣùgbọ́n wọ́n mọ̀ wà mọ̀ nítorí ayé nìkan ìyẹn ni tó ń sàwọn èèyàn kò sí tó burúkọ wà mọ̀ nítorí ayé àti torí tọ́lọ́ kọ́ ọjà máa láàrin tọ́lọ́ àti kéde o ayé nímọ̀ ilé ayé mọ̀ ń sọ o ṣùgbọ́n mẹ́ẹ̀sìn torí ọlọ́run nìkan sẹ́yìn mo ti yanjú ẹ̀ báwọn ìmọ̀ ẹ̀sìn ọ̀fẹ́ lọ ilé kéw mọ́ lọ ilé kéw torí pé tó àwọn ìmáàmù tí wọ́n ti dolówó báyìí sẹ́mi náà níjọ́ tí mo wà ń bí nìka ìkan tí ibo àrẹ̀mọ musa tó so yìgì owó tí gbogbo àwọn sàyẹ́dì òṣùpá dá fún jọ́nà one point seven million lọ jẹ́ ìwọ náà fẹ́ jà fà sẹ̀lẹ̀ tí ọmọ lọ sọ́ọ̀sì tí ọmọ wa problem lẹ́yìn tọ́lọ sọ́ọ̀sì pé wọ́n ní mo lọ sọ́ọ̀sì sẹ̀lẹ̀ ẹ máa wo fídíò yẹn nu yín mọ́tò tọ́yọ rèé o ọya bá ń wa mọ́tò ta ló wo fídíò yẹn nu yín ẹ̀yin èmi wo àáfà gbogbo àwọn kọ́ bá wọn sẹ́ǹdì ẹ̀sìn àbí láti ọtún wọn táwọn jẹ̀mọ́ ẹ̀yin sọ àtòwọ́ tán ṣe ó ní ẹ̀bá ẹ̀bá mọ́tò tọyọ ń gbà mọ́ lọ sí lẹ́nu mọ́tò tọyọ ni torí pọ́lọ̀ ti dàrú máwọn àfáà náà lọ́wọ́ ayé ni wọ́n fi ń fálù àlùbáríkà àti success bí mẹ́sìn a máa kọ́ nítorí ta ni ọlọ́run nìkan kéèsè torí pé ọlọ́run dà fún àwọn olórin àwọn ọmọ fújì àbáwọn celebrities téèyàn bá wá kọ́ mọ́ nítorí ìtọ́lọ́run wàláhì ibi tó wà àròpọ̀ ọlọ́run lè gbé ọjọ́ ọlọ́run lè ṣe kí ni o àáfà ìyẹn ìfẹ́ máa ń sọ̀rọ̀ nípa pásánà ara mi gbà mí gbà mí màá sọ gbà mí mi ní sọ wàláhì èmi Rasheed Rashid mo mọ́ra mi mo lè sọ pé ninety nine point nine percent achievement mi láyé ìfẹ́ sọ pé hundred kí sọ pé ninety ara àmà lọ́lọ́run ló ti ṣe fún mi gbogbo achievement mi láyé ninety nine point nine mẹ́jọ sọ hundred ara àmọ̀ lọ́lọ́run ti ṣe fún ara kí mo pè é ìmọ̀ bí ọ̀rọ̀ kan náà sọ́rọ̀ pé a kọ́ ìmọ̀ nítorí ayé ṣùgbọ́n ìmọ̀ kọ́ ọ́ dá wa padà sọ́dọ̀ ọlọ́run àwa kọ́ mọ̀ nítorí ọlọ́run níjọ́ táwa lọ lé kí àlọ́ lé kí ó nítorí ayé èmi mọ́ra mi o kódà nígbà mo tún kúrò lẹ́lẹ́ta high school nineteen àní lọ máa dùn láàárọ̀ bí tó gba máa dùn lọ àti máa dùn láti lọ máa dùn sàkàrí àtẹ̀jú ìdú ọjà àbá àwa máa rìn sẹ́yìn ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ sídẹ́ǹtì lónìí ọmọ pólì gbé sango tún ọkọ̀ láti sango wánà pólì irú rẹ̀ ń wọkọ̀ yes you trek how old are you so o ti wọ twenty two o ti wọ twenty five ni yàtọ̀ dadi ẹ láti sango máa wọkọ̀ hundred naira dénú irú ta ni ọ ẹni lẹ́tọ̀ ní èsì ó ti kú ní seven ó rìn ṣùgbọ́n tó ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin mọ̀ ń jọ ẹ̀pẹ̀lẹ́ o èmi ó rìn láti lè bàbá mi dénú máàdùn àti máàdùn á lọ àgbà ní àárín wálé níbi abáró mọ́tò gbogbo tí mò ń sọ ìdùnnú làwọn fi ń ṣe ń jọta ń ṣe ààrí sí pé yà bàbá mi dẹ̀dẹ̀ mi lọ ní àmà bàbá mi lówó lọ lọ wọlé tọkọ sí ibi tọkọ sí ilé èso lókè tí ó tọ́ ọba jólówó má kẹ ọmọ rẹ là tọ́ ọba tètè kù ìyá ọ̀jẹ́ sọ̀dẹ̀ sáwọn ọmọ rẹ là àtọ́ ọ̀rẹ́ kẹ́kọ̀ọ́ fámìlì rẹ jẹ́ fámìlì tọ̀ láàánú lójú tí èsì àwọn tó gbójú lógún torí náà ọ̀rọ̀ ìmọ̀ ìmọ̀ tó bá jẹ́ mọ̀ tọ́lọ́n á wà nítorí ta ni o tọ́lọ́n nìkan ṣùgbọ́n mọ̀ tó bá jẹ́ mọ̀ ilé ayé kò sí tó burú káwa pẹ̀lú káwa náà kí dẹ̀mú ọ̀lẹ́ rọrùn ṣùgbọ́n ká mọ̀ yọ àníyàn kíni kú o àníyàn tọ́lọ́n ìyẹn lọ́pọ̀lọpọ̀ lónìí àníyàn tọ́lọ́n ti wá fò nù mọ̀ máa gbọ́ ni o ńlọ́fà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó wọ́n tó yára institutions mo lè sọ fún ọ pé ọfà seventy or 80 percent parí iṣẹ́ results náà fi wọ́n tó yára institution kí mo pèjọ́ mọ̀ kọ́ mọ̀ rókìsì gbogbo yín láyà <coughs> àfà as far back as two thousand tèmi wọ University of Ilorin wàláì mi ò jíwèé wò mo kọ exam fúnra mi ni èmi ti gbọ́ ẹ láti secondary school látẹ̀lẹ́ta through àwọn lecture MSS tá a máa ń lọ wàláhì mi ò jíyàn wò tí mo fi wọ́n result mo fi wọ́n university of Ìlọrin fúnra mi tí mi parí degree mi yìí ni lọ́ni mi ò jíyàn wò rí my friends are still alive tí mi parí masters ní UI mi jíyàn wò PhD ní ìmú ṣe lọ́wọ́ èyí ìfẹ́ kẹsẹ̀ jíyàn wò tẹ́lẹ̀ ọkọ̀ research ni afa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ school mi náà èmi ò mi ò ní tọ́lọ́dé ti parí iṣẹ́ ọmọ tó bá páàsì ètò ọba fẹ́ẹ̀lì àtò ọlọ́run jẹ́ wọn máa páàsì àmì rí lẹ́ńtì àtò lòkìlà tó lè ṣe tí wọ́n fi páàsì ni kẹlẹ́ fún tòlókè káwọn olè páàsì káwọn òbí olè máa kówó wá èmi ò ní ẹ bá encourage parí iṣẹ́ láyé èmi tí máa lọ bọ́ lọ́hùn kọ́lọ́ mọ́jẹ encourage tí máa kú. torí pé kálukú ayé lásán là ń wá ṣùgbọ́n láì ọ̀dà torí páyé lásán là ń ṣe kí ni o là ń wá àfitọ́ ọlọ́run kún ìmọ̀ ńlọ́fà gbogbo àwọn ọmọ obìnrin náà tó graduate lágídí tá lọ bá lẹ́jọ́ wọ́n sí o pé mọ́ sọ pé òun ló jáàbù kan o àwọn ẹgbẹ́ rẹ̀ tó ń lò jáàbù náà ti gorí wọn o ọ̀gá ìfàsà náà mi ni kí n sáti ẹ̀ graduate lọ́dún yìí ẹ wo irú ti àwọn lẹ́tọ́lá tó èyí five franc àbẹ́ ẹ̀ rí ni professor ní ẹ̀ márùn-ún tán fi rìkọ́dù wọn ti wà ní gbogbo àgbáyé àwọn kóòdù lecturer ní èkó gbogbo ayé náà wà wọ́n wà ní pólítà tí ń sọ̀rọ̀ yìí kò sí tẹ́sàrí ìsúṣẹ̀ kan nàìjíríà tí wọ́n sì ṣùgbọ́n tí wọ́n náà èso ranu ọmọ tí lẹ́ẹ̀tọ́rà kan bá fẹ́ ba rìsọ́ọ̀sì ẹ o lè kọ́ọ̀lù fún fífà rẹ òfin nàìjíríà fààyè gbà mo fẹ́ wọ́pọ̀ sí máàkì ṣàbí ní fẹ́ẹ̀lì òun ò ní pépà rẹ wàhálà ni ọ sign out so àbí wọ́n tàbí bẹ́ẹ̀ fóòlì bíi náà ọ̀fẹ́ exam all sign out abẹ́ sọ tó ṣòkó ṣe kí ni o ọ̀sẹ̀ exam ó lè clean ẹ̀ lẹ́ẹ̀tọ́rà gbọ́dọ̀ wáwé rẹ nítorí fẹ́ẹ̀lì ọ̀fẹ́

ibi tí màá ti rándọ̀ fún mi tọ́lásìkò mi fẹ́ ó tán jẹ́mọ́ ẹ̀gbọ́n mi yé dáadáa o ibi ọ̀rọ̀ dáwà màá ti rándọ̀ màá kẹ́fọ́n wa ní mọ́ràn níṣẹ́ òṣùwà nìrọ̀ bíkà wákàtí kan ti jó tán bá sẹ́ẹ̀rí nínú tọ́yẹ kọ́ wà lára gbogbo abáṣe jókòó yìí gbogbo yín ẹ lánìyàn pé èmi fẹ́ máa ṣe dáadáa mo wá fẹ́ máa pe àwọn èèyàn lọ síbi kíni o lọ síbi dáadáa kúlẹ̀ ábì yìí sẹ̀dí lí ádìrú ila lọ́ọ̀yì aláàbàsì rọ́tìn ana wàmọ̀nì tàbáàní sórí nọ́mbà fáìsì ní pé bá láníyàn rẹ̀ mélòó lẹ́yìn tẹ́ jókòó náà lù bí ní ìsìn wà pọ̀ tó nìsín mọ́ wọ̀ ọ̀kan mo ti wọ̀ ọ̀kan yìí wà lẹ́yìn tí ọ̀dà morí lọ́ọ̀kan yìí ìwọ tó bá wọ ẹ̀yìn obìnrin nìkan ní ẹ̀wẹ̀ ẹ̀yọkàn ẹ̀mọ̀ wọ ẹ̀dùgbẹ́ yìí ẹ̀yìn obìnrin sẹ́ẹ̀ tìrì tí mo òkè ní ẹkẹ̀lẹ́ mọ́ torí pé òkè bí èyàn lè fá sórí òkè bí olùsáwà everywhere nínú campus àwọn ọmọ asẹ́wó wà ń bẹ̀ àwọn ọmọ abóra wà ń bẹ̀ àwọn ọmọ asẹ́yún wà ń bẹ̀ àwọn ọmọ kóòtù wà ń bẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ ògbóni wà ń bẹ̀ ká tó wá sọ mùsùlùmí tó jẹ́ pé ìsìláàmù rẹ̀ ti jóná ẹ ṣẹ̀ṣẹ̀ máa bá a kóná rẹ̀ ni orí ìsìláàmù ẹ̀ ti kán apá ti fò lọ ẹsẹ̀ ti lé kéèlẹ̀ ẹwà ẹsẹ̀ máa bá a tò pọ̀ ṣùgbọ́n pọ́blẹ́mù tá a ní ni pé èèyàn mélòó ló fẹ́ ṣe dáwà torí pé dáwà ìwọ tó o fẹ́ pé èèyàn wọ́n á wọ̀ o sí ìwọ gangan ṣe ń yẹ ká pè ẹ mọ̀ wo ìwọ àti sísà kan jọ ń gbó sẹ́l obìnrin ni ìwọ náà ń lò jáàmù báwọn boyfriend ṣe máa ń wá wá tí wọ́n mọ romance ẹ̀ làwọn brọ́dà kan wà wọ́n náà wà tán romance ẹ ẹjọ́ ní fọ́múlà ara yín lọ́wọ́ sísá gini ẹjẹ́ ká lọ sí eh, lecture ní mosque lẹ́jọ́ gini àfáà àti mẹ́wàá yọ́mọ̀ fẹ́ wà àpàdé eh, ní mosque bí àwọn òdòdó ìwọ náà ń pé èèyàn ìwọ fẹ́ pọ́kùnrin kẹ́mọ̀ ẹ́ ṣe kí ni o ẹjọ́ mọ́ romance ara yín ìwọ tó fẹ́ kí ni ẹjọ́ wà ní the same department ó rí ọ pé abẹ́ ìjáàbù ló gbé ẹ Ah, alájà alẹ́ gbọ́gbẹ́ ìbàjẹ́ bàjẹ́ yóò rẹ mọ́ bí etí ìjágbé ẹ̀ báyìí ni kò sí lẹ́tọ́rà tó lè mọ̀ sábà tí wọ́n ń sẹ̀sáàmù lọ yóò àdọ́gbọ́n yí ìjáàbù sódì báyìí tó bá ti pé lẹ́tọ́rà ń bọ̀ báyìí yọ́ kẹ̀tọ́ bó padà ni àáfà ó dùn mí ìkànnì àwọn skul wa tán mú sísà tó lútọ́ kọsẹ́ sára àjáàbù àwọn sísà wa gidi àwọn èṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n aláwọn fake sisters tán máa ṣe bẹ́ẹ̀ àwọn àṣàwọ̀ àlè torí ẹ̀ka ìjáàbù kọ́ ló ní problem ẹni olóṣè kí ni o kódà mo ti rẹ́ nìkan rí nígbà tó wọn fẹ́sẹ̀ ọ̀fìn lọ́rin àwọn alákòóso àkèésí o àṣekè èlò ìjáàbù ọwọ́ á lọ kàwé ní kíláàsì rí àlàlẹ́ wọ́n dẹ̀ máa ń rèpò àwọn obìnrin lérí abẹ ó ti á rí pé ìjáàbù àwàláì ah, èyí tẹ́ bá ń lò ìjáàbù tó ní tọ́lọ́ mo kí yín congratulations wàláì ìjáàbù máa ń protect yín kò bí aburú wàláì báwọn ọmọ kọ́ọ̀sì àwèrè tó ń lọ nígbà yẹn kó tó lè pọ̀ bẹ̀rẹ̀ sórí ìdí àtàwọn kan ọlọ́run lò wọ́n wọ́n flush wọn out ní ìlú Ìlọrin tán bá tiẹ̀ ń gbérí gan bóyá bíi one percent wọ́n hàn wọ́n léèmọ̀ gan tẹ́lẹ̀ wọ́n máa ń rèfọ́ àwọn ọmọ ní lẹ́tọ̀ rúùmù ni tó bá dára lẹ́bàá yìí àwọn náà ó ti múra bí aṣẹ́wó ni wọ́n ti ń kàwé ara wọn nígbà wọn wọ́n wọ́n ra wọn lọ bí ẹ̀yìn ṣàìtọ́nù wọn wọ́n lọ sí sinmi sísá ìdẹ́ láìsí kọ́ máa kàwé àáfà yóò wá lo ìjáàbù gbàgẹ̀rẹ̀ àwọn ọ̀gá sísè ilé ah, ah, àmì ilé ìlú yunifásitì báwọn bláàsì wa kan tọ́jú ẹ̀sọ́ di àwọn ọ̀dà àpòjọ̀lọ́sọ àwọn àlékún sísá wà yìí what's your name? From which department? And, are you Muslim sister? Yes. But ah, you don't know why they sit down today. I, ah, I don't use it down from today. Then why have you put it on now? Are you disguising? Are you pretending? Only it's for protection, for my personal security. I don't want those guys to hate there. I'm a chaste girl. Only that I don't use it down. So that all that woman means, this of all wàhálà èkó ló já kéde ẹ̀sìn rádaràdà kì she still a virgin ọ wà nú àwọn ọmọ tẹ́ fi wọn lò jáàbù irú ọmọ ilé ìtọ́ bá wá ń lò jáàbù yóò tún dá kéde ẹ̀ka sọmọ rádaràdà kì í ṣe sinati kò ní boyfriend ọkàlà ẹ̀kọ́ máa ṣe pépèrè bí olè máa ju pictures orí Facebook lẹ́ẹ̀mẹ́wàá ó ti àrífà àwọn gáà ọmọ ẹ̀dùn òun láàmú yọ wà lò jáàbù lálálẹ́ kọ́mọ́ bá à ń lò torí ta ni Allah dáwà tó wá fẹ́ ṣeun àwọn tó fẹ́ ṣe dáwà fún wọn sọ́dì rẹ o brọ́dà ìwọ bẹ́ẹ̀ pé tẹ́bá wà ní lẹ́tọ̀ rúmù wàláì ìsàkásùfẹ́ ni wèrè òní lógò wèrè wọ́n ti àrò àwọn ní àfà yá jọ lọ sí wèrè àṣẹwọ̀ wèrè òmù lógò wọ́n ti mọ lógò tiẹ̀ gan àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ náà ẹjọ́ máa júwèé wò ní lẹ́tọ̀ rúmù ni àbẹ́ẹ̀jọ́ máa da kíláàsì wọn náà mọ̀ sí bíi tọ́ọ̀gì ọmọ dásàkásà àbí wọn náà mọ́ dọ́gbọ́n mu tramadol àbí ọmọ dọ́gbọ́n fa mọ̀gánà wọ́n ti àrò pé ìwọ gan fa sìgárì ọ̀ àṣewọ̀tọ̀ ọ̀fẹ́ ṣe dáwà kéde pé má lè kà ní ọ má ṣe mistake ìwọ náà níbi tó kù sí èmi náà níbi tí mo kù sí but ó ṣọ́ra fún àwọn conspicuous errors crimes sins àwọn ẹ̀ṣẹ̀ ẹbú tí ọ̀yẹ́ kan ká mọ́wọ́ mùsùlùmí yóò wá kú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ìlà lámàm with lámàm àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké òun ìwọ náà lè pè é ẹja lọ mọ́ọ̀kì bó ṣe áwọ̀ náà kọjá kó tiẹ̀ tó wá ń sa burú tó náà mo bẹ̀ náà kó tó fún ọ ní boldness náà ibi bó ṣe ń sa burú náà àfà ẹja lọ kírun pé wọn á ah, wà láì bí òṣèlú mọ́bò bẹ́ẹ̀ tagi tó tó bá dásìkò oorun yóò ní àlọ́ kírun ìwọ náà tó gba máàkì báwọn wá àti àwọn yòókù rẹ̀ pé ẹ àtúntà ọmọ ìtàgé ti tó ẹja lọ kírun so torí náà ẹ mójútó márùn tí mo sọ ṣe wá rí ní parí ẹ ká fúnra wa nímọ̀ràn ìmọ̀ràn alákọ̀ọ́kọ́ ni pé gbogbo wa pátápátá ẹ ká máa ṣe nǹkan tá à ń pè ní muhasabatu nafs jẹ́mọ̀ kí mo gbé o muhasabatu nafs òun ni self evaluation always evaluate yourself alaalẹ́ ká tó sùn ẹ jẹ́ ká ara wa what have I done today kí làwọn tó dá ń bẹ̀ ṣé mo ká sùn bá ń jẹ mọ́ mo kí zuri alfi magrebi ìṣá ń jẹ mọ́ mo tìláwà àkùránì lónìí Se mo sọ́dákọ̀ lónìí Se mo gbàwẹ̀ súnà lónìí kí ni mo ṣe tó dáa kí ni mo ṣe tí ò dáa èyí tó bá dáa sàlàmù èyí tí ò bá dáa ṣe é sì gìfà ìyẹn máa ń jẹ́ kẹ́mi wá ó ṣe kí ni o kò mọ́ ẹlẹ́kejì mọ̀rọ́ kọ́bà ìyẹn ni self supervision gbàgbé kíbi tó ọba wà ọlọ́run ọba rí ọ ìlànà bí Yusufu ní tí òjì ó ṣe sì náà máa gbàpọ̀ ọlọ́run ọba ń rí ọ gbogbo bí ọba wà máa bẹ́ẹ̀ ni ẹ̀ sọ pé ọlọ́run rí mi ọ wà ń bí o yọ ọmọ jẹ́ kọ́ máa dáa sí ẹlẹ́kẹta àtàwùbátù nàṣọ òun ni ká máa túbà repentance kọ̀sẹ́ntì èsẹ̀ lọ kúlù bà ní ádámọ́ ọ̀fọ̀ àmì mo ti ṣe wá sí ìgbà mo ti ṣe lọ́nu ẹ̀ báyìí kò sí nǹkan kan tó òfin lọ́jọ́ pé ṣùgbọ́n ànákàlà ọmọ tá a máa ń wíhun kọ́lọ́hún lè forí jìn wá ni mo ti wà ní àdíìsì bí wọ́n gan ṣe jókòó ìbéèrè ti ṣe lọ́n tó ọmọ gan bóyá ọlọ́run lọ́sàá mọ̀ kọ̀ṣẹ́ tó mọ́nu wa ká tó wá sí àwọn ẹ̀ṣẹ̀ táǹfẹ́ nú dá èyí táǹfọwọ́ dá èyí táǹfojú dá ṣùgbọ́n tó lóore jùlẹ̀ ti ń túbá gbogbo wa máa ń tàn ṣe tí ọ̀dà ìwọ tó ń ṣe yahoo lọ túbá ìwọ tó wà ní kọ́tísì lọ túbá ìwọ tó ní girlfriend lọ túbá ìwọ tó ní boyfriend ìṣe mọ́ ìwọ tó ti sẹ́yún rí mọ́ sẹ́yún mọ́ ìwọ tó yẹ pé o ti ṣe sìnà ṣe sìnà lọ túbá ìwọ tó yẹ pé ọmọ kúrọ gbowó lọ́wọ́ àwọn òbí rẹ lọ túbá ìwọ tó ọmọ ṣe gbogbo tí ọ̀dá lọ túbá lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́kẹta tẹ́ ẹ bá ti túbá yóò ṣò pé ìsìláàmù ara yín o òdodo ni subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka